أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ba tí ó lẹ́tọ̀ sí ọpẹ́ àtọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀ fún ànábì wa Muhammad kí ọlọ́ba kí ọkẹ́ kí ọgẹ́ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹni yóò tó wá dìrọ̀mọ́ Islam tí ó jẹ́ gbé èdè kọ́lọ́jà jù wà nínú wọn òní ni ọjọ́ kejìlá nínú Ramadan ti ọdún 1447 lẹ́yìn hijira nabi wa sallallahu alaihi wasallam a sì ń bá ọ̀rọ̀ lọ lórí gbílọ̀ ọlọ́run tó fi parí suratul Fatiha wala dọ̀ọ̀lì ọlọ́run mọ́jà wà ní ojú ọ̀nà àwọn ẹni ànù abádébí wípé ọlọ́run ọba tí mọ́ ń tọ́yàn sọ́nà ni nípa ìmọ́lẹ̀ rẹ̀ tí máa jù sí ọkàn ẹni tó bá wù àti àwọn ànábì ọlọ́run tó rán sí wa àti àwọn tírà tó sọ̀kalẹ̀ àti bó ṣe dá ẹ̀mí tó bá wà pẹ̀lú àwọn ẹni rẹ̀ tí ó nílapa pẹ̀lú ẹ̀ tí ó sì mọ̀ ṣe dáadáa a sì látara wípé àwọn gangan fúnra wọn fẹ́ ìsìnà wọ́n sì ń ṣe ìṣe nǹkan ìsìnà tí ìpọ́lọ̀ ló tì wọ́n lọ́bẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run bá lè kí ọlá ó ṣe àwọn nǹkan míì lóyìn ojú ọ̀yìn nílé ayé tẹ́kọ̀ ẹ ń bá fira lẹ̀ fún yọ́ lọ sí oko òsìnà bẹ́ẹ̀ náà ni bọ́lọ̀ bá lè kí ọlá ṣe dá ẹ̀mí tí ó bá àwọn èèyàn bú sábà tí ò ní fẹ́ fi wọ́n lẹ̀ tó jẹ́ pé ara àsìnà ni àbíṣe ìtọ́ àbẹ́wọ̀n á ní àrùn tí wọ́n jókòó tì tí wọ́n máa ṣe tí ọ̀dá lọ́sọ fún tàbá ní ọlọ́run bá lè kọ́lá ó ṣì lágbájá lọ́nà àbẹ́ aṣọ pé ẹni tọ́lọ́run bá lè kọ́lá bá ṣì lọ́nà kò sẹ́nìkan tó lè fọ̀nà mọ́ ìtumọ̀ ẹ̀ ni pé tí ọjọ́ okùnfà ìṣìnà ó ti wà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá lè kọ́lá sì filẹ̀ pẹ̀lú ẹ̀ ó sì jẹ́ déédé látọ̀dọ̀ ọlọ́run àwa dúró lánàá síbi tọ́lọ̀ ti sàlàyé fún ayé pé òun máa ń yí ọkàn ọmọ èdè ènìyàn bó ṣe gùn ni inú Suratul An'am ayà 106 dé 110 rẹ̀ lọ́nà bá lè kọ́lá sọ pé àwọn obìnrin ṣetán rọ̀jìm ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون أولا بالك ولا àyí ọkàn àwọn káfìrí nì àti òye wọn àti ìrìnà wọn à ń yí padà gbígbà tí wọn ò ti nígbàgbọ́ sí ìpèpè ọlọ́run tẹ́lẹ̀ àìpèpè àníbọ̀ sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ a sì fi wọ́n lẹ̀ níbi ìgbẹ́rùgbọ́nrí wọn tí ń lọ́ra ga inú ẹ̀ tí ń dàmú dàbó mẹ́ nítorí pé àwọn ni wọ́n ṣe kí ni wọ́n select ẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ nínú suratul Baqara lórí àwọn mùnáfìkì àwọn sọ̀bẹ̀sẹ̀lú àwọn tó ikú wọ́n fara ha àwọn múmìnì pé múmìnì láwọn wọ́n tó lọ fi ara ha àwọn káfìrì pé káfìrì tún láwọn wọ́n látọlábo wọ́n mọ̀ sí méjèèjì pọ̀ ní ọlọ́run wá sọ ìròyìn wọn nínú bẹ̀rẹ̀ suratul Baqara níbi áyà kẹwàá mẹ́ẹ̀ ọlọ́run a sọ ipé fi qulubihim maradun fazadahumullahu maradan walahum adhabun alimun bima kanu yakdhibun ọlọ́run ní fi qulubihim maradun àìsàn bẹ lọ́kàn wọn o náà ni ìfẹ́ kúfúrù tí a fi borí iman fàzádá umùnlá ahù márọ̀dọ́ ọlọ́run wá sàlékún àìsàn yẹn ó ṣe é fún wọn tí ìdúnmọ̀ ìpẹ́ ọlọ́run ya àwọn yẹn pọ́ sẹ̀sà ìṣekè ìfèrísọ́lọ̀ wàláhùn máàdá bóná límùn ìyà ẹlẹ́tẹ̀ ìlérò yọ ma jẹ́ ti wọn bí máa káànù yẹ̀kìdìbùn nítorí iṣẹ́ irọ́ ti ń pa wọ́n ń parọ́ mú jìṣẹ́ ọlọ́run wọ́n ń parọ́ mẹ́sìn wọ́n wọ́n pẹ̀lú pìdán wọ́n fásitì kan pẹ̀lú pìdán wọ́n fásitì kan kan pé pé orí rẹ̀ dàrú ni wèrè ni wọ́n fásitì kan kan pé pé akọrin ni orin ni máa kọ ìgbà míì wọ́n ní ń wá ọ̀rọ̀ ni ẹ̀dá wọn fún kó já sinmi lóríṣiríṣiríṣiríṣi tí wọ́n bòjì sí ọlọ́run ọlọ́wọ́ ní fi qulubihim maradun àìsàn tí ń bẹ lọ́kàn wọn tẹ́lẹ̀ fásá àdáhùmúláhù márọ̀dọ́ ọlọ́run wá sàlékún ẹ̀ wọ́lá mú àzábún alímú bí mọ́ kánú yẹ́kìzìbù ìyẹ́lẹ́tẹ̀ lérò ń bẹ fún wọn nítorí àdápa irọ́ tí wọ́n ń pa ọlọ́run tó tàlá lórí eléyìí nípa àwọn yẹ̀húdí ipi wọ́n gbé ọkàn wọn kó lọ́dọ̀ tọ́lọ́run ọlọ́run sí náà sí bá ń gbé gbó mẹ́ nù suratu Saf àyà karùn ọlọ́run ní wa idh qala Musa li qawmihi ya qawmi lima tu'dunani wàkọ̀dí kún tukọ̀ wàkọ̀dí wàkọ̀dí ta'lamuna anni wallahu la yahdil qawmal fasiqin ọlọ́nilẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọn létí nígbàtí Mùsá ń sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹ̀yin èèyàn mi kí ló dé tẹ́ ń kó mi bẹ́ẹ̀ pé òjíṣẹ́ ọlọ́run ni jẹ́ sí yọ azagallahu qulubahum ọlọ́run sì bá wọn páàkì ẹ̀ ọlọ́run sẹ́rí gbogbo ọ̀sán wọn kò mẹ́ wallahu la yahdil qawma fasiqin ọlọ́run ní fọ́nà mọ́ àwọn èèyàn tí ń jẹ́ onípòkì àwọn onímọ̀ sọ pé nínú ìnira tí wọ́n kó bá Músá nínú ẹ̀lẹ́ tí wọ́n ti sọ tọ́lọ́run ti sọ ń pa rẹ̀ nínú suratul Ahzab aya 69 tọ́lọ ní ya ayyú alladhina amanu la takunu kalladhina adaw Musa fabarrahu Allahu mimma qalu wa kana inda Allahi wajiha ọlọ́ni ya ayyú alladhina amanu mo pè yí tẹ́ nígbàgbọ́ òdodo sọ́lọ́n la takunu kalladhina adaw Eh, lẹ́nu àfáwà mo ti ha ṣe murtala ọ̀gbìn abdulsalam kọlọ́nkọ́ kẹwọn lásìkò tí wọ́n ṣe tafsir ẹni wọ́n ti ka ibẹ̀ náà mo sì di ha aláwọ̀ sì ti gbé sí ya ayyu alladhina amanu ọlọ́run ni mo pè dodo, latakunu Musa emeda àwọn bàbá wa sọ pé ọ̀nà tí ẹ̀gbà mọ́ kọ́nira báyàn nínú kó fi ṣeṣẹ́ nínú kọ fọ̀rọ̀ sọ èwá ni wọ́n ṣe fún Músá ń bẹ̀ èyí tí wọ́n ṣe fún Músá ọlọ́run wá tọ́ka sí níbi ayé iná ọlọ́run ní fabarrahu mimma qalu ọlọ́run wá fọ Músá mọ́ kò níbi ẹnu ni a fi kó nìra bá ẹ̀hùn náà ni táwọn tafsiri ń sọ ipé lásìkò kan wọ́n sọ̀rọ̀ Mùsá káàkí gbogbo wọn ní ẹmọ wẹ̀ ní ẹmọ wẹ̀ àwẹ̀pọ̀ lásìkò jàìlíyà wọ́n mọ̀ wẹ̀pọ̀ náà ti máa ṣe àwọn ilé ìtọ̀ mọ́sálásí ní ibi àsìkò jàìlíyà mọ́sálásí ìtọ̀ jàmáì ẹmọ wùra yín báyìí ní tẹ́jọ wọ́bẹ̀pọ̀ àsìkò jàìlíyà wọ́n máa ń ṣèyìn ẹ̀kọ́ bá ìsìlámù mọ́ ẹjọ́ jẹ́ ọkùnrin kò mín pẹ̀kẹ́ ẹmọ wo nǹkan ara yín bàbá kan mo Yorùbá ní ọwá sí mọ́kà àwa sì ní bàbá ìwà palẹ̀kùn jẹ́ ẹni mo gbéèdì náà kan ló gbéèdì ní ah subhanallah ojú sì ń tì mí ojú ìtì lágbọ̀ ọ̀wọ̀rọ̀ dẹ̀rú ẹ̀wò kódà kò ní fẹ́ kẹ́ rí aṣọ òun bí tó ń ti ń tọ̀ gan yọ wà bí kan tó pamọ́ tí ó lọ yẹ́nyẹ́nyẹ́ tẹ́ẹ̀ni mọ̀ pé bí àpàtà bí kankan ìdáwọ̀ sọ pé ṣe páàkì mọ́tò kan bí àbígàn náà kan bẹ̀rẹ̀ tọ̀ bẹ́ẹ̀

so nǹkan àwọn ti wọ́n wú bi ẹpọ̀n ni wọ́n ń gbè ní ìpà àwọn àgbàlagbà yọ wọ́n ló sòpá ní ẹni ní ọ̀jẹ́ ìkọ̀ fẹ́ káwọn orí pé òun sòpá ní òjò fẹ́ bọ́ra alẹ́kọ̀ọ́ mọ́ báwọn wẹ̀ pọ̀ ọlọ́run wá to ń bẹ̀ ọ̀nà tọ́lọ́run gbà fọ̀mọ́ tafsiri <laughs> kan ọlọ́wọ́ onídáwẹ̀ kò sí yẹ̀ kankan ọlọ́wọ́ akáwọn èèyàn orí ah, músátà mọ̀ ló sópa mọ́ rí kọmọ sópa rẹ̀ fàbàráhàúláhù mímọ̀ kọlu ọlọ́wọ́ afọ́mọ́ wò níbi ọ̀rọ̀ tí ń sọ nínú táwọn tẹ̀fsìrì míì sọ ni pé ọbọ̀ sọ sórí òkúta gbọ́ wá súnmọ́ tó ṣe tán kóhùn ògbé òkúta òkúta náà bá mú fù áà ah, ah, irú òkúta wà lélẹ́yìí kọ́wọ̀n sáré mú lọ́wọ́ tó mú fù sí i tó fi lè pa apá kan rí Musa pé ah Musa ọmọ sọpá àwọn ti àwọn ti àwọn ti sẹlọ́m fabarra'ahullahu mimma qalu ọlọ́mọ kú níbi tí ó ń sọ wa kana 'indallahi wajiha ẹni yìí ni ànábì Musa lọ́dọ̀ ọlọ́ọ̀bá rẹ̀ ta fẹ́ lù mẹ́ni pé àwọn àwọn èèyàn Yẹ̀húdì yẹn oríṣiríṣi wọ́n ṣe fún àwọn ànábì Ọlọ́run ẹ̀rí nígbà tí wọ́n ní pírẹsidẹ́ǹtì tiẹ̀ tó sì bẹ́lọ̀ kí wọ́n wá pa pírẹsidẹ́ǹtì tiẹ̀ tí wọ́n wá plan láti lọ pa pírẹsidẹ́ǹtì ó pírẹsidẹ́ǹtì kódà bọ́ jẹ́ ṣíyà kódà bọ́ jẹ́ àlìmọ́ní capitalist àbí kíní lọ́pa nǹkan àìní ọmọnìyàn láńbẹ lára rẹ̀ torí bọ́ bá jẹ́ àlùsúnà náà ni ẹni tó wà lórí ìjọba nílùú kan bí ó ṣe ṣe náà torí wọn ò lè fẹ́ràn wa dénú So, united nations ó ti di place of declaration lásán wọ́n kàn lọ mọ́ ṣẹjọ́ ń bẹ̀ lásán so representative láwọn ti lọ látànà pé jẹ́ ń ṣe sílùú ń kọ̀dá kò bójú mu kò ṣe gbágbọ́sàwó nígbà báyà amẹ́ríkà ó tún lo veto ẹgbẹ́gbà tí wọ́n sin àwọn amẹ́ríkà lọ́bẹ̀ ni nígbà tí ẹ bá ní wọ́n ń lo veto veto wá jẹ́ country márùn péré gbogbo àgbáyé ní wọ́n lo veto power tí wọ́n pe tí wọ́n ṣe òun gbẹ́sẹ̀ lé wọn faramọ́ ó sì ti rí wọn nílé ṣe mọ́ náà nù America, Britain, Russia, eh, China àti France àwọn márùn náà ni wọ́n ní veto power Amẹ́ríkà ni wọ́n máa sí lóòjù gbogbo ìgbà so ìgbà tí wọ́n kàn kó wọn jọ ní kò jọ wípé Amẹ́ríkà ni wọ́n máa jọ̀gá yín lọ́jọ́ iwájú ṣùgbọ́n díẹ̀díẹ̀ láàmà sí ẹ̀yìn náà láàfi ṣe instrument láàmà fi ṣe díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ lọ́fẹ́ jọ nígbà tí gbogbo wọn bá lọ bẹ̀ nàìjíríà ní ìsìnkú ní fẹ́ tó pàwà kankan ìyọ́kàn lọ jókòó náà ẹ sọ pé àwọn kọ́ńtì yé báyìí níbẹ̀ lágbàáyé tí wọ́n wà ní United Nations ìgbà ẹ̀ pàwọn yòókù san yẹn wọ́n sì àwọn márààrún lọ yìí ẹ wà tún rí pé Britain àti America àpapọ̀ sáni wọ́n sàn papọ̀ ni àfi nǹkan díẹ̀ díẹ̀ náà fi ń yàtọ̀ ibi eléyìí Britain ló ń wọ̀ support tí wọ́n ṣe ṣùgbọ́n kò mí ìpé kò ní máa fún wọn ní logistic fẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ṣe báyìí wọn lójú táyé torí gbogbo wọn náà ni a ń sọ̀plá ni a ń sọ̀plá eh, eh, eh, Yahudi ní ammunitions gbogbo wà tí ń pa àwọn Palestine kọlọ̀ndà ọkọ̀ gbogbo alékè wọn ò gbogbo alékè wọn ò gbogbo alékè wọn ò ìwọ lọ dáwọn òsì níjànú wọn lọ́wọ́ ọlọ́mọ́sà gbogbo alékè wọn láti ọlànà rẹ̀ ẹ̀kí ni a fẹ́ sí mẹ́ẹ̀jà wọ́n fẹ́ jà mẹ́ẹ̀ tí ò ní kó bá wọn lárúwá tí ò ní kó bá orílẹ̀-èdè Islam kò sí ní ọmọ ẹ̀ṣẹ́ bẹ̀yẹ because èyí tí wọ́n sì ń jà yìí tó ti bó ṣe le tó ló tó bẹ̀rẹ̀ fúyẹ́ jù bẹ́ẹ̀ o ṣe ẹ̀gbọ́n ju bọ́ǹbù síra wọn ni tí náà ń sọ tí bòmí ń jóná gbogbo Ísírẹ́lì báyìí à bọ́yá wọ́n sùn mọ̀jú bẹ̀ lóru táwọn ìrà wọ́n jù lera wọn ni tí wọ́n gbé iná yẹn wá àhẹ́ẹ̀ àwọn náà ti bẹ̀rẹ̀ sí tálẹ́tì pé gbogbo ibi tí bọ́ọ̀mù ti wà wọ́n bá gbogbo bẹ̀jẹ̀ ní ráhùn so wọ́n bá àwọn náà ń fáyà bẹ̀ wọ́n èyí tí ìlò biological weapon o biological weapon tí ẹ kò sẹ́yìn tí ò sì nínú wọn tí mọ́ ráhùn so kálukú ní ìsìn ẹ̀kálukú ní ìsìn ẹlòmí ọkàn mọ́ púlà ìsìn pé nǹkan kan kọlù tí wọ́n bá fi lo biological weapon atẹ́gùn lòun bá ṣiṣẹ́ ẹlòmí lè di abirùn nísìn tí ó sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn ẹlòmí lè jẹ́ pé bọ̀ bá ń bímọ ní ọmọ bá birùn tí ò ní bíntọ́ lálàáfíà kankan mọ́ bọ̀ bá ti fín mú so wọn ètí ìbọ̀ sí biological weapon chemical weapon atomic weapon nuclear weapon gbogbo yẹn kò tí bẹ̀rẹ̀ o bọ́m̀bù èyí tí a ní kí ra ọmọ ní gan gbogbo àwọn náà ní o pé tó bá di kí wọ́n bá lè táwọn ó lò wọ́n wà fẹ́kẹ́ nìkan kan ní

àwọn náà wọ́n tó lọ equip Pakistan pẹ̀lú atomic weapon nítò against India kọ́mọ̀jẹ̀ pé tí India bá yábọ̀ yọ gbàbẹ̀yẹ mọ́ra wọn yóò di tọ́fẹ̀ sí yóò tuntun ju Amẹ́ríkà lọ so ẹ bá jọ̀rẹ̀ wọn tí wọ́n bá strategize wọ́n lọ fún Ukraine ní ìsìn wọ́n ti ń pẹ́ báyá wọ́n transfer láti European lọ síbẹ̀ náà kó náà mọ́ lo against Russia tí Russia náà ti ń kẹfín sí wọn ẹwà àwọn ọpọlọ dúdú tí ń sayé tẹ́lẹ̀ pé gbogbo àtìlẹ́sẹ́ lọ́nà ọ̀rọ̀rùn tí kálukú tó mọ́ gbádùn Amẹ́ríkà sọ pé lára agbára àwọn ni peace wà ẹgbọ́sọkúsọ <laughs> agbára àwọn òun fi mọ̀ create peace lágbàáyé <laughs> ẹ̀tàn burúkú ìwé kan mo ti ẹ̀ka ní around the 1992 àbí 91 kan tó yẹ kí gbìlú kọ̀ọ̀kan ní specialization ẹ̀bá jẹ́ pé àgbàdo lọ́fẹ́ máa ṣe kọ́mọ̀ sí nǹkan mí kó mójútó kó fi lè pọ̀ dáadáa ẹ̀bá jẹ́ pé ẹ̀wà ti ẹ̀ kó mójútó ẹ̀bá jẹ́ pé rẹ̀sì kó mójútó ẹ̀bá pé mọ́tò kó mójútó kí wọ́n wá fi nǹkan nǹkan ogun kí wọ́n fílẹ̀ fún Amẹ́ríkà kọjẹ́ pò ní ọmọ mójútó yẹn wàláhì inú ìwé yẹn mo ti kà ẹ̀sà rẹ̀ ìgbérò àdẹ̀wẹ̀ brainwashing burúkú <laughs> wọ́n ní torí pé wọ́n ti wọ́n ti mọ́wọ́ lò òkè ńbẹ̀ fún òfilẹ̀ fún kọ́yẹ́pù ní ọmọ supply àwọn yòókù ẹgbọ́ àlùwálò olóńgbò àbí kí ni Yorùbá máa wí <laughs> ẹgbẹ́ àti kẹrẹ jẹ ni kọ́nà ọ̀sánú ọlọ́run bá alékí ọlá ó ní ẹmẹ́dà gẹ́gẹ́ pé ńgbàtí Musa ń sọ fáwọn èèyàn rẹ̀ pé kí ló tẹ́ ń kó mi ẹ̀sìtì mọ̀ kó jìsẹ́ ọlọ́run ni mi ẹ̀yìn náà lọ́lọ́run sì ràn mí sí ọlọ́run wa kọ́là mọ́ záágú ńgbàtí ń sẹ́rí ọkàn wọn bí òdodo àzágàlá òkúrúbà ọlọ́run bá wọn sẹ́rí ẹ̀kọ́ mẹ́ wallahu la yahdil qawmal fasiqin àwọn èèyàn kò kí ọlọ́run ní fọ́nà wọn ọlọ́run lágbára kọ́ fọ́nà wọn ọlọ́run so pẹ̀lú yẹn láti parí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹsàn nípa ìdìláàlù albut ìsọ ẹrúsìn ọlọ́run agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹwàá ńlọwá kú sí lórí wálà gọ́ọ̀lì ọlọ́mọjà wà lójú ọ̀nà àwọn ẹni ànù àwa sì béèrè pé má yàkùlá sọ́tọ̀ àsìbábì dọ̀lá lẹ́lẹ́ àbdù kí ni sókí kí ni kókó àwọn nǹkan tí máa jẹ́ kẹrù ọ̀sọ̀nù kó lójú ọ̀nà lọ́rọ̀ kí ni àwọn okùnfà tí máa jẹ́ kéèyàn ọ̀sọ̀nù kó lójú ọ̀nà tọ́lọ́ sódà tí kálukú bá ti máa kó lè mọ ògùn tí ó lò sí alákọ̀ọ́kọ́ onáṣìlọ̀gà alìjáhàlì àìmọ̀kan àìmọ̀kan pa títóbi ọlọ́run ìmọ̀ jẹ́ kíyàn dẹ́sẹ̀ ọlọ́ni wa ma qadarullaha haqqa qadrihi wal ardu jami'an qabdatuhu yawmal qiyamati was samawatu matwiyyatun biyaminihi àwọn káàfì wọn ọ̀bọ̀wọ̀ tó yẹ kí wọ́n ṣe fọ́lọ́run ò ṣe fún tọba fún ọlọ́run lọ́wọ́ ni ọmọ sáfún nǹkan mẹ́pọ̀ mọ́lọ́run ọwọ́ wọ́ọ̀sì pátápátá ò ní sin kankan míì ṣùgbọ́n ọ̀sẹ̀ mọ́ retí ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run kò fi mọ́ tó sìn kí wá ṣe pé wà máa sin nǹkan mìí lẹ́yìn gbogbo orísìn tí ò fi ó sí jẹ́ òsìn nǹkan mìí lẹ́yìn ọlọ́run ó ti wà pẹ̀lú rẹ̀ àwọn yẹ kò sí a ṣe fún ọ àwọn kan wọ́n dá ọ àwọn kan ni wọ́n sì jẹ ìmú fún ọ bóòlù ó sì wá tí a máa fi lọ di kúfúrú àìmọ̀kan náà lèyàn fi lọ di ẹ̀ṣẹ̀ tí ò rárò jinlẹ̀ lọ́nà ọba àlekẹ́ ọlá ń rí òun ó sì san lẹ́san lórí gbogbo tó bá ń ṣe mo yìí ti sọ fún wa ògùn tó yára jù ajẹ́bí ẹ̀kílà tí ń pè ajẹ́bí idán ni yába fẹ́ sáfẹ́sẹ̀ ọba ti rí sígnà báyìí àwọn òdùbí láàmì ẹ̀ṣẹ̀ tọ́rọ yìí ni ó ti bẹnu kó wí sókè kí ṣe tọ́rọ rí pé òdúrọ́ ńlá ló gbé lòun lórí yìí ìkanú àwọn salaf onísáàmọ̀túnmọ̀ àwúdù billahi minash shaitani rajim táàmù ní ìtumọ̀ ẹ̀nà ni pé a wá sọ pẹ̀lú ọlọ́run ọlọ́run bá tó yẹ pé ó ní ọba tó lágbára lórí iṣẹ́ ìtọ́nì èsù èsù ni wípé à ń sọ fún alájá pé kó wá onítùmọ̀ a'udhu billahi minash shaitani rajim nìyẹn nígbà ọba ń lọ tó fẹ́ kọjá tájá kan wá ń gbó mọ́ tọ́ọ̀rọ̀ náà lọ tọ́ wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ́ wá òkò igi àpólà nǹkankan tọ́ ma sọ tí ó fi mọ́ jìnà sí ọ tọ́ ma àbájáde bẹ́rẹ̀ yóò sàṣẹ́ yóò tó pakuruku sí ọ ó sì má lájá ẹntọ́ lájá ó sì ní nọ́mbà rẹ̀ lọ kọ wá pé ìwà ẹ̀lò sáwà ajá rẹ̀ ti wà lẹ́nu lójú ọ̀nà tí ọjà ń kọjá o wá mú ajá rẹ̀ èso òun ti mú òun ti máa ń sọ fún tó wà ti pé jáàkì kìíní kan yóò sì tẹ̀lé yóò máa lọ kí wá ní ìṣòro rẹ tó lè ti àwọn olùbílámìnà ṣètọ́nù yọjí ìbẹ̀rù nígbà tó bá di gbígbé ẹ̀ṣẹ̀ rí àbá ìdá kan rèé torí pé ọlọ́run dá ìṣù èṣù òsì lágbára lórí ọlọ́run ọlọ́run ló lágbára lórí ẹ̀ tó bá ti ní àwọn olùbílámìnà ṣètọ́nù rọjí ìwọ alájá wàá mú ajá rẹ so ìtumọ̀ ènìyàn kọ́lọ̀ kọ́mọ yàrá ya ṣe ìtọ́nù wọ́lá àti tóbi ọlọ́run wọ́lá àánú rẹ̀ ọlọ́run bá àlekẹ́ ọlá ń tọ́ka sí wípé jáàlù ọ̀dá àìmọ̀kan ọ̀dá kèèdé kí o máa affect èèyàn rórí o máa affect èèyàn bí iṣẹ́ èèyàn lè gbé àkídà lójí nítorí àìmọ̀kan bí ẹnìkan tó ní tọrọ ọ̀bà rí bá jẹ́ pé lọ́n sàbòsí sí òun ní ọlọ́run ìsàbòsí ẹ̀dá ọjọ́ lọ túbá lọ́dọ̀ ọlọ́run kó tó yíwọ́ ẹnìkan ó ní àà òun ló ṣe òun ló ṣe òun ló ṣe só orí olóhun orí ṣùgbọ́n ló ṣe àhàá fi díẹ̀ tọ́sẹ́kù náà ẹ̀fílẹ̀ fọlọ́run nígbà tó ti rí orí orí èèyàn tó rí tó sọ fún ọ tó gbogbo ẹ̀yà yẹn lọ sọ

ẹsì rẹ̀ jẹ̀lẹ̀ obe. ọ̀bẹ ẹsì rẹ̀ jẹ́ dúkalẹ̀ ó sì gbàbẹ̀ kọjá tẹ́yìn náà rí tí wọ́n ń sá lọ ní wọ́n pẹ́ àà ìwọ́ ẹni wa jẹ́ lò ń dúó ah, owó òdúnyàn tó ti ń dún ẹ̀fílẹ̀ bọ́lọ́n ìwádìí lẹ́wàá sí si ẹ̀jẹ̀ tó wà ńbẹ̀ sọ́jọ́ ẹ̀jẹ̀ adìẹ àbí ẹ̀jẹ̀ èèyàn ẹ̀yìn wa máa ṣèwádìí yẹn <laughs> àbí mi mẹ́kẹ́ wá dúró pé ti rẹ́ jẹun àà ó ti fọ̀dánù ní nǹkankan tèèyàn ní àà ó lè jọra wọn tòótọ́ ó sì lè jò náà ní ṣùgbọ́n wọ wípé ká tó wáyé pé ó ní nǹkan rẹ̀ sọnù bàbá kan ní ọ̀bọ̀ wà ní ọ̀bọ̀ owó bí wà ọ̀tán rẹ̀ jẹ́ so nǹkan gẹ́ẹ̀tì ara rẹ̀ yọ́ bẹ àlùjànnú lọ́wọ́ ẹni torí pọ́pọ̀lọpọ̀ ń tàn sí ń sojú àwọn àlùjànnú àjànú ni ó wà bẹ́ẹ̀ lọ́wọ́ ìṣẹ́ra wọn pé ta ló sojú ẹ̀ o ìyún tó bá mọ nǹkan tí ó ṣe dáadáa tí ó fi rí àjànú lò tí ò ní máa fi rọ́kùn àlìjànú ni wọ́n wà ṣiṣẹ́ láàrin ara wọn pé kì ní ìṣojú lágbájá ẹ̀hẹ́n yóò wà fún wọn ní information tó wá sì sọ òdodo ẹyọ kan báyìí irọ́ bí mẹ́wàá yóò fi tì lẹ́yìn kéèyàn lè sórí ibú àìmọ̀ kan ọ̀dá àìmọ̀ sàkóbá burúkú fún yàn lórí àlámọ̀rí ẹ̀sìn kódà tẹ mórí àlámọ̀rí ilé ayé ń gbógun lé ọ lọ́wọ́ tí wọ́n náà sì ń kà ṣùgbọ́n ìbò tí wọ́n kọ́ bẹ̀ kò yí ọ ọ̀tọ̀ tí dókítà kọ ọ̀tọ̀ ní tí wọ́n gbé lọ ní pharmacist ó sì jọra wọn tòótọ́ wọ́n gbà táì mọ̀kán dà wọn náà láàmú ṣùgbọ́n yẹ kó wo tí dókítà kọ kó o sì wo tí wọ́n gbé lọ káàtì ẹ̀kọ́ tí ẹ̀tún wá wọ́ọ̀sì tán bọ́ bá ti mú délé o browse fún lórí net ògùn yìí kí ní ṣiṣẹ́ fún ṣe mọ̀ pé mọ̀ nìyẹn yọọ sọ fún ọdọ́wà jẹmọ́ ti ẹ ìwọ̀gán ilé question ká ẹgbọ́ àti dọ́tọ̀ ń lọ ní ogun ó fún mi yìí tó bá jẹ́ pé ń wúlò fún nǹkan mi ó pè àmì orí yẹn net ẹ̀hẹ́n ìjọ́mì tó bá fẹ́ kó fún ọgbẹ̀ yóò múra dáadáa torí mo túnmọ̀ ìpúwọ̀ náà ó ṣe o ó browse fún ọyẹ̀wò lórí net ogun kan fún mi yẹ pé méjì ní ní méjì mo ti lo sáṣẹ́ẹ̀tì kan tán sáṣẹ́ẹ̀tì kejì nígbà wọn bá tún kọ́ pé tún bẹ̀rẹ̀ sáṣẹ́ẹ̀tì kejì máa ń jẹ́ ní tiẹ̀ wo òògùn yìí kí ní ìṣẹ́fún tó ti àgbà sáṣẹ́ẹ̀tì kan ìgbà ní àwọn afi lo bíi mẹ́wàá ti yọ ní tí ń sèyàn lọ mo bá búrọ̀ṣì fún wọn bá sọ ní tí ń sẹ́fún ìkejì wọn bá sọ ní tí ń sẹ́fún wọ́n dẹ̀ tún wà lórí nẹ́ẹ̀tì náà tí wọ́n bá fún ọlọ́gùn méjì àbí mẹ́ta tíyẹn lè lo ògùn pọ̀ o lè béèrè yóò tún sọ fún yóò tún gbé oríṣiríṣi màlúmọ́tò ìmọ̀ oríṣiríṣi wá fún ọ lọ́bá ní oògùn méjì yíyan ọgbẹ̀rẹ̀ lọ́pọ̀ tí àbá lòpọ̀ ó lè fàdé yóò fi kú wọ́nlá ìwò ṣe kọ́ sórí ìdẹ́nẹ́tì nù mo bá sáré fóònù dókítà kan ìpé nǹkan tí mo wọ̀ lórí wọn níbẹ̀ ni tó ní kí n lòpọ̀ ni mo bá fóònù náà pé bó lẹ́sẹ̀ kọ ògùn báyìí fún mi tí èèyàn òsìgbọ̀ lòpọ̀ ó nítorí ẹ̀ ló ń sọ pé láago mẹ́jọ ni kí n lò kẹ́ kí n lò kẹ́ láago méjì tí nígbà wá mọ̀ kó léwu pé èèyàn gbọ́dọ̀ lò pọ̀ sí ẹ̀gbẹ́ lómi tí ọba mọ̀ kan ó lè pò mí sí dóòsì àárọ̀ kó ló wọ́n papọ̀ ní ọ̀sán ẹ wàá sọ pé ọlọ́ọ̀dọ́ ọlọ́run ẹ wàá mọ̀ pé àìsàn náà lọ pa á tẹ́ẹ̀sì mọ̀ yìí pé oògùn tó sí tó lò pọ̀ ní lọ pa á ẹwọ nǹkan so kọ́lọ̀n kọ́ mọ́ sàánúwà kọ́ mọ́ sọ́wà o àìmọ́ká ìjẹ́ kìí ṣe nǹkan rí kí yóò gbìyànjú àti mú kúrò lára rẹ̀ ni àìmọ̀kan pa ẹ̀sìn àìmọ̀kan pa alẹ́ ayé gbogbo ẹni yóò mú gbìyànjú àti máa mú kúrò kò sí knowledge to waste ṣùgbọ́n àìmọ̀kan pa tẹ̀sìn lọ́wọ́ burú jù ní torí láàmù lọlé ẹlòmíì kan jẹ́ mùsùlùmí ní kò lè ka Kùránì gbélé pé yọmọ̀ túmọ̀ rẹ̀ kò sì tún sí lórí pé ó ń ṣe wàhálà tó nítumọ̀ lórí ọmọ rẹ̀ kọjẹ́ pé ibi tó ń bá dé kọ́ jẹ́ pé àwọn náà ojú kan náà ni ọjà sí ìmọ̀ tó dáa gbọ́dọ̀ ní tó lálàáfíà tí ó ti àìmọ̀kan lọ kúrò fún àtàwọn aburú tí ń bẹ ń bí àbìkan ọlọ́run sọ fún anú suratul An'am ayà 111 ìpé walau annana nazzalna ilayhimul malaikata wa kallamahumul mauta wa hasharna alayhim kulla shay'in qubula ma kanu liyu'minu illa an yasha Allah walakinna aktharahum yajhalun àwọn ará mọ́ká ọlọ́ọ̀bá sọ wípé tó bá ṣe pé àwọ ọlọ́run aṣọ àwọn màláíkà kalẹ̀ fún wọn ní tààjí àwọn bàbá wọn ń dé kí wọ́n máa sọ fún wọn pé tójú àwọn ń lọ ní sàárè rí oúnjẹ kí wọ́n dojúkọra wọn báyìí ní sí sí sí kó fi lè jẹ́rìí ma káànú lè yóò mìnú ilá àyàṣà Allah wọ́n iṣẹ́ tó lè nígbàgbọ́ òdodo sọ́lọ́run àfi tó bá ti bá ní ìrù ọlọ́run mọ́ tẹ́lẹ̀ tó yọ̀ǹdẹ̀ lógún torí bí àwọn èèyàn ń dìde wọ́n tún ní jújú lẹ́fi bọ́ àwọn lójú tó kù bá dìde wọ́n ní jújú lẹ́fi bọ́ àwọn lójú òkú gẹ́gẹ́ kọ́ ní sọ̀rọ̀ <laughs> àfikọ́lọ̀ ó ní ìyàn lò kó ti kírìtì kó ti dá sínú ẹ̀mí yẹn in tó fi jẹ́ wípé ọkàn rẹ̀ ọmọ sí payá sí tọ́lọ́ yóò mọ̀ gbà tọ́lọ́ kàdúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹni tọ́lọ́ bá sí payá làákẹ́rẹ̀ tó sí payá ọkàn rẹ̀ pé kọ́ gbà tọ́lọ́run kó dúpẹ́ gidigidi ọlọ́run ní bá kó gbogbo ẹ̀rí kalẹ̀ wọn ò walakinna aktharahum yajhalun ìtọ́pọ̀jú ní wọn àìmọ̀kan ní ń bá kí ọlọ́run tó ń sọ fún ànú Suratul A'raf 138 sí 140 nípa àwọn Bani Israel ọlọ́run ní wa jawazna bi Bani Israel al-bahr fa'ataw ala qawmin ya'kufuna ala asnamin قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون إن هؤلاء متبر ما هم, ما هم فيه وباطل ما كانوا يعملون أفغير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين قال أن يا بني إسرائيل nígbà tí a ń sá fún Fìràúnà àtàwọn èèyàn rẹ̀ tí a kan odò pé ha ó làwọn ó ṣe lọ Mùsá gan ó sọ pé iná làmójúra kú eh! odò táwọn kan yìí tí ò sí táwọn ọyà sí wọ́n bá wa mí ọlọ́run ní kó fi àṣọ ọpá rẹ̀ kó fi ná odò odò bá di rigidi ó bá dàbí blọ́ọ̀kù wọ́n bá kó bẹ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wọ́n bá ní wọ́n bá ní bọjá sódì kejì àwọn èèyàn tí ó ń bọ̀ tí wọn àwọn ọ̀rọ̀ náà kọjá mọ́ pàtẹ́ pé kò rí bẹ́ẹ̀ lásìkò tí wọn ọlọ́niwà já wázíná bíbá ní Isra'ila al-bahra báwọ̀ ọlọ́m bá sì jẹ́ kí àwọn Bani Isra'ila kí wọ́n láyìnyẹ́ tí wọ́n fi kọjá níbi odò pẹ̀lú mírẹ́kù pẹ̀lú iṣẹ́ ìyanu látọ̀dàwọ́ ah, ọlọ́m àwọn tó ẹkú tó ẹkí wọn mọ̀ pé ọlọ́run ọba àríkẹ́ ọlọ́run ọba tí ń bẹni tí ò sí èméjì bí ádámù alayhi salatu wassalam ọlọ́run fọwọ́ rẹ̀ dá kò sí èméjì ń papọ̀ lọ́n bẹ̀ àtẹnudẹnudẹnudẹnudẹnu lọ́dọ̀dọ̀ kọlu ya Musa wọ́n ní rẹ̀ Musa ij'al lana ilahan à díkà wọn náà ní òsà kan kàmà lahum aliha báwọn ṣe lóòsà tọ́pọ̀ bútẹ̀ ṣe yọkan báwọn náà wá <laughs> Musa sọ pé kọ́ọ́lá innakum qawmun mọ́ sáìmọ̀ kan mọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí bá ń jẹ lẹ́nu lọ́mọ̀ kìí sóbin nìkan gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni àfẹ́tọ́lọ̀ ń bá láà tó ní ìwòye sí ọjọ́ wájú. ìtí ẹ bá ń jẹ ní ẹ máa mọ̀ àwọn olóṣèlú ìtí ẹ ń jẹ ní ẹ mọ̀ abẹ́ ẹ̀kọ́ ni nú wọn àtọ́mẹ́kẹ́ nú wọn ń jẹ ní ẹmọ́ wò kán lórí Facebook jọ ní Mr. Governor bá ọfẹ́ sọ̀rọ̀ kọ́mọ̀ ti gbẹnu lọ́rọ̀ ni wọ́n bá gbé orin ibi ọba ń lọ là ń lọ àà èèyàn tó nílà káì nítorí ilé ayé ẹni ibi ọba ń lọ làwọn ń lọ <laughs> ọba ni wọ́n mọ̀ wọ́rí àwọn tí wà PDP <laughs> oní nǹkan láwọ̀ rí o ìjẹ́ wá ń jẹ lẹ́nu ní ọmọ ọmọ ibi orí àmọ̀lá ó ti mọ́ pọ́n náà ni a mà lọ́lọ́ nǹkan sànú kọba tún lù wá ṣe àwọn èèyàn kan bẹ̀dọ́ pé with decision wọ́n fi ń lólé ayé wọn kìí sí pé wọ́n kàn máa divert anyhow ṣùgbọ́n kò sí ẹgbẹ́ òṣèlú kan tó ní decision tó dúró lé lórí tápẹ́ àwọn tí wọ́n wà mẹ́wọ́n sáàdù ó pa síbẹ̀ wọ́n dẹ̀ ń pọ̀ sún decision yẹn tó sí oúnjẹ oúnjẹ ní kíkówó ní kọ̀sọ́lọ́pàá kan tí wọ́n fi lè mẹ́nìkan ní ìsìnkẹ́ wá ní olóṣèlú ń kówó wọ́n ń jí owó lù torí pé ìjọba gan pèsè rẹ̀ wọ́n àdánsì ẹ̀ EFCC kò sí tọ́wà fún àwọn èèyàn kún bẹ́ẹ̀ ẹ̀wọ̀ ẹlúrufàáyí àfá ẹlúrufàáyí àfá mọ̀lẹ̀ kìí sọ àfá ní MSS member nígbà tó wà ní eh, kílò ìjúkọ ẹ̀ tí ń jẹ́ eh, ABU ABU ló ti jáde Zaria ABU ẹ̀ kílẹ̀ pé Ahmadu Bello University àwa sì wà ní kìnnìgbà náà a wà ní àwa ń bá yorùbá náà ní Kano inú àwọn ọ̀dọ́ ni inú MSS ọwà radika ńlọ́balọ́balọ́ ó dolóṣèlú ọbalọ́balọ́ ó di minister governor ó ti ṣe kíní FCT náà rí abẹ́ẹ̀kọ́ abúgbọ́n ẹ̀kọ́ ẹ wá wọ ẹkún lójú rẹ̀ ní ìsìnkú ẹni okòwò náà wọ́n sì ní ẹ̀jẹ̀ ń bọ́mú rẹ̀ àwọn pépà bá tún gbé ẹ wo bí ayédé kò tí ẹ̀fẹ́ ẹ̀sẹ́ nìkan kẹ́gbẹ̀ kòkòwò nọ́mọ́nìs èyàn olókùn àbẹ́ni tí ọba tí lọ́ta nínú olóṣèlú tí ọba tí lọ́ta nínú ẹni tó wà ní tágbára wà lọ́wọ́ ẹ̀ lórí ìjọba tó bá ti lọ́ta ìgbà náà lẹ́ẹ̀mọ̀ wọ́n ó gbú etí náà jáde wọ́n ó gbú jáde ní fún nísìn ẹ̀wọ̀n bí a ṣe máa rú sàtíkéètì ó sàtíkéètì jáde tó ti gbà tipẹ́tipẹ́ tó ti gbà yóò kóhùn gba sàtíkéètì wọ́n bá ní rárá kèsò òrìjínà lọ́gbà àìmọ̀kan kìí ṣe nǹkan rí tí máa ń sún ìyàn lọ bí ẹbọ ọmọ bà ní Ísírẹ́lì Ọlọ́run ṣe dáadáa tó pọ̀ fún wọn wọ́n tó wá sọ fún Mùsá pé àwọn náà fẹ́ ní Ọlọ́run kékeré àwọn náà fẹ́ lóòsà táwọn mọ̀ wọ́n pé ìnàkún kọ́ mú tẹ́jì àlùkù aláìmọ̀kan ní iná àwùlá ìmùtàbàrún mọ́ hún fi àwọn tẹ́ ìwò tí a ń sin òsàí òsà wọn parun àwọn náà parun wọ́n ń bọ̀ wá kábàámọ̀ lórí òsà tí a ń sin yẹ tọ́bátàlì kìyàmọ̀ tí a bá ní àwọn òsàí ni a sọ àwọn àwọn òsà ọ̀dọ̀ pé wọ́n àwọn in tó bá fẹ́ nú wọn mú ní ẹ̀sẹ̀ wọn ọlọ́niwà bọ́ọ̀tìlù mọ́ káànù yà mọ́lú ìtí a ń ṣe ń sẹ́ ìbàjẹ́ ní kọlá gẹ́rọ láì abúgí kún ìlà ha tí kí n tó bá yíwá òsà ní lẹ́yìn ọlọ́n wà wúwà kún alálàálámì ọlọ́run sì gbọ́lá fún ìdú àwọn èèyàn tẹ́jọ́ ń lògbà ìlọ ẹ̀yin ọmọ bàyí ní Israẹla kò sí nǹkan tó lọ́n gbúdọ̀ fún ọjọ́ pé wọ́n mọ̀ ń pa tíra ọlọ́run ọlọ́run sọ tíra àwọn rẹ̀ kalẹ̀ tó fi làwọn lójú bí tíra ọlọ́run bá ṣe wà pẹ̀lú yẹn bí bá ṣe ń lò sí ni ó sì lajú sí ètò ọlọ́run sọ fún àìsọ̀kalẹ̀ fáwọn lárúbáwá tọ́jú ànábì kan yìí àárín wọ́n sì tún dáa ju tí a lọ níwọ̀n bá ń lò nù Kùránì àárín wọ́n tún dáa ju tí a yìí lọ bẹ́ẹ̀ náà sì ni àárín àwọn haúsá níwọ̀n bá bí wọ́n ṣe lo kùránì ó tún dáa ju tàwa yorùbá lọ tàwa yorùbá náà ìwọ̀n bàbá náà ṣe lo dáwà ìsìlámíyà ó tún dáa ju ti ìbò lọ ẹlò àárín tí wọ́n ẹ̀rẹ̀ mọ̀ bàbá ṣe ṣe tọ́lọ́n sí ìmì òyí ó ṣe wá fún wa sí ní ìrẹ́pọ̀ láàrin wa àwùjọ ó ṣe dá sí àwọn tàà ní dayérù ìnáà tọ́wẹ́ pẹ́ ẹ̀sìn wọn fèrè wọn ni kò ní rí báyìí wọ́n mọ̀ darí gbogbo nǹkan lọ síbi dáadáa lọ sí dáadáa ni ṣùgbọ́n eléyìí kódà personal àfi ara wọn personal interest personal financial ọ̀jí wọn wọ́n tó máa fi darí orílẹ̀-èdè ó ti ní company tó jẹ́ tara wọn tí wọ́n ti invest sí wọ́n máa darí economy ìlú lọ síbi company yẹn ìgbà míì wọ́n fara pamọ́ ìgbà míì àwọn èèyàn mọ̀ wọ́n pé company wọn lélẹ̀ ìgbà míì fi ṣe international dealings tọ́jẹ́ pé wọ́n gbé ẹ̀ ṣe nǹkan báyìí lẹ́fẹ́ kìlú ọwọ́ sí òun náà sì ni Mr President àbí gọ́fúnà àbí nǹkan kan yóò ṣe nǹkan fún ọgbọ́n lébà àjẹpá àwọn náà mọ interact pẹ̀lú kọ́mìnì ẹ̀tọ́ wà nínú mi tí èsè lùbí tọ́ wà yìí jìbìtì tí wọ́n ń lò lórí dídarí ayé kìí ṣe kékeré àfikọ́lọ̀ ń jábọ́ ń bẹ̀kọ́ làwà hikima ń bẹ́ ń bí ọ̀rọ̀ tánìm sàsáàm sọ̀kalẹ̀ pé àsìkò kan ń bọ̀ tó wọ́ ọ̀yà yẹlẹyẹlẹ ọfẹ fún yàyó lòun náà ti ní ju ìtọ́mù náà sí wọn náà nílò ẹ̀ lọ́fẹ́ fò sí <laughs> tówó di jẹlẹjẹlẹ gbogbo kọ̀kọ̀tọ́ pamọ́ bẹ́ẹ̀ táwọn kan fi ń tẹ̀ táwọn kan ń gbà kágbó ní ọmọ tẹ̀ lẹ́yìn kan bá tẹ 1 million náà tẹ 2 million kí á ní wàhálà ta ní wàá sinra wọn mọ́ ayé ń dópin lọ́nà ọlọ́run tó ń sọ fún wa ń pẹ àìmọ̀kan ìtí ọ̀dá ní ṣúrátù naml aya 54 àti 55 ọlọ́run ní wa Lútọ́n ìdẹ̀kọ́ lálẹ́kọ́ omihi àtàtúnà lífà ìṣàtà wà ń tó ń tóbù sírù àyínnakún látàtúnà rijala shahawatan min duni nisa bal antum qawmun tajhalun ọlọ́run ní ràn wọ́n létí ń pa ànábì Lútù alayhi nígbà tó náà ń sọ fún àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn rẹ̀ yẹ tí a ń ṣe akọ ní ma súnmọ́ akọ ní ń pè ní liwat akọ ní ọmọ afárá kíra wọn tí wọ́n ma gbádùn ara wọn ọlọ́n sí lóhun ọ̀fẹ́ bẹ́ẹ̀ nǹkan ṣẹ́bilé ni ọlọ́n torí ẹ̀fìyà jẹ wọ́n ọlọ́n ni rán wọn létí nígbàtí lútù ń sọ fáwọn èèyàn yẹ pé atáàtù ń náà lè fa ìṣàtà sẹ́wà máa ṣe bàjẹ́ ní wà ń tó ń tó sírù tí ò yé sí ń bẹ fún yítẹ́yìn náà sí pé bàjẹ́ ní tẹ́sí ọkùnrin kan wá bá Ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo nǹkan ní kó yọ̀ǹda fún mọ́sẹ̀mọ́sẹ̀ yìí òun ọmọ jìnà sí ṣùgbọ́n ọ̀rọ̀ zìnà kó fi ilẹ̀ fún ọyọ́kùn ọmọ sí lọ Ànábì ṣé ó wù ọ́ kí wọ́n bá màmá rẹ̀ ṣe sì náà ah, rárá ẹni tó sáà mọ́ kí wọ́n mọ́lẹ̀ ṣó wù ọ́ kí wọ́n ó kí ọmọ rẹ̀ mọ́lẹ̀ wọ́n mọ́ bá ṣe ọ́n rárá bí bá ń kọ́ sọ́ọ̀wà á mọ̀ pé tó fẹ́ máa ṣeun màmá àwọn èèyàn kan ni ọmọ àwọn èèyàn kan ni ọlọ́run sẹ̀ wá sí payá làákàyè rẹ̀ wọ́n sọ pé òun túbá kò bì sí fáyíṣà ìṣe nǹkan rí ìbàjẹ́ ní tí ọ̀dá ìtọ́jẹ́ pé fóṣù tán bá ní kó owó ìwọ̀gbọ́n gbòjú kò mẹ́rin pé iléyọ̀ ah, ọ̀dá ní jẹ́ fóṣù ọjẹ́ zina ni ọjẹ́ nǹkan mẹ́ni tó bá ti lè jẹ́sẹ̀ fóṣù ni fáìṣà ni wọ́n tó wá máa ń gbé fáìṣà lérí zina lọ́pọ̀lọpọ̀ gbà inú ayá kùrán ni àbí àdìsí ni anábì lútù sọ pé ẹ̀yìn èèyàn ń àtàkùnà lè fa ìṣátà wà báyìí tẹ́yìn náà sì lóye tẹ́ lójú inú tẹ́ẹ̀sì mọ̀ pé ìbàjẹ́ ní tẹ́ǹsì àyínnàkún látàtúnà rìjá aláṣáwà tàmídú ní nìzá ẹwà máa wá dùn látara ọkùnrin ẹfòbìnrin obìnrin gan agbọ́dọ̀ jẹ́ tó so ìgì lórí ẹ̀ ní ìgì ti ṣẹ̀ríà balẹ̀ àǹtún káwọ̀mù ń lásìkò táà wà yí àwọn míì tó wá fi ń ṣe ògùn dúdú ritual nípa sísun pé ọkùnrin ọmọ ríra wọn tẹ́gbà ìdánwò nìyẹn ìbàjẹ́ ṣetán lọ́wọ́ ń díẹ̀ náà nù ṣetán kọlọ̀nkọ́ yàwá yà so àìmọ̀kan ìmọ̀ ń fa táwọn èèyàn máa fi lọ dẹ́ ẹsẹ̀ tí wọ́n sì máa fi ba àwùjọ jẹ́ ọlọ́run tó sọ fún anú suratul azab ayat 33 nípa àwọn obìnrin ikú wọ́n mọ́mọ̀ múra jàhìlíyà ìmúra ìgbà ìmọ̀kan ọlọ́ni wa qarina fi buyutikunna wala tabarrajna tabarrujal jahiliyatil ula tó dájú fóbìnrin ẹ̀ ni wa qarina fi buyutikunna ẹ jókòó pẹ̀tẹ̀rẹ̀ sílé yín wá kọ́ra méde lárúbáwá a máa mú kí nǹkan ó tóbi kó mọ̀ mú lọ́wọ́ kí wọ́n ní ẹjáde kẹjáde tì ẹ lọ practice ẹ̀ obìnrin tẹ́ bá ṣe dáadáa fún tẹ́ tọ́jú ẹ̀ tẹ́lọ pé lé ní ọ́sá wà nígbàtí ọba fi lo bí oṣù mẹ́fà yóò kórìíra kó jáde ẹ wá tún lọ wo àwọn tí ẹ ti jẹyà tẹ́ ti sánná ní lọ ni òkè odò ní ẹ̀yìn tí ń gbé ògùnpá ní ní ìdámúbọ̀ gbọ́gbọ́gbà lélélé tí wọ́n mú ọ́ṣà mọ́ pé káwọn òṣèrè ọkùnrin kan tí ó ha wọn <laughs> àìmọye tó o sọ létí mi ah, ó pé ah Allah akbar ngbòsì wà ní tọ́wà lójú ẹ̀ tọ́wà lójú ọ̀pọ̀ òṣèrú ẹ̀ ọwá yíwọ́ tán àwọn ń pé òsìrẹ́ tí ọ̀hà ta ní àyà arúgbó nìsí àsìkò tó jẹ́ pé tó jẹ́ kó fi tó fi bojú wá ní pé wọ́n mọ àgbà náà ṣùgbọ́n gbà yẹn ojú wọn dí wọn ìgbọ́ ọlọ́niwà kọrí náà fi ìbò yóò ti kún náà tí wọ́n bá sì jáde wàlá tábàrújìnà tábàrújàlì jáhìlì ìyàtìlúlá kí wọ́n mọ̀ mọ̀ jáde jàhìlíyà ìgbà ìmọ̀kan ti jọ àwọn obìnrin wá sí ìṣẹ́gbà ìgbà ìmọ̀kan ti jọ gan ọfẹ́ wúlò jàwọn ilé lọ ìgbà ìmọ̀kan làwọn obìnrin máa ń sírálẹ̀ ó sì rílẹ̀ ó sì ẹsẹ̀ lẹ̀ tẹ bá fẹ́ wo àwọn ìgbà ìmọ̀kan ẹ browse kẹ́ẹ̀kọ́ Brazil pẹ́ẹ̀fẹ́ wo Brazil àwọn dúdú tí wọ́n kó lọ sí Amẹ́ríkà tẹ́ bá rí ìmúra wọn wọn ò fẹ́ yàtọ̀ sí wèrè àwọn èèyàn wá mìíràn máa ṣe ń gbà kan ìrògbé ń ṣe mọ́nì sí o wọ́n wà rúsọ mọ́ ọmọ báyìí ìgbà míì wọ́n rúsọ sí ibi báyìí tí wọ́n fi wo gbáyàlẹ̀ wọ́n sì láwọn ń ṣe àṣà àbílẹ̀ wọ́n máa jó wọ́n máa ṣe gbogbo ẹ̀ tó ti bẹ́ẹ̀ náà lójú àwọn ọkùnrin jahiliya nìyẹn àìmọ̀kan nìyẹn àsìkò tí islam ò tí dé bẹ́ẹ̀ náà làwọn ọmọbìnrin wá sí nítorí ẹ̀tọ́ wá burú jù àfà àfà tó tó jẹ pé ó tún participate nínú dáwà títún participate nínú dáwà islam ẹ wá rí ọmọbìnrin rẹ̀ yóò wá lókèèpù yóò sì wọ ọmọ àfà ṣòkòtò tí ó fi hàn dáadáa ní o àpé ṣòkòtò tí wọ́n wẹ̀wù tí wọ́n fi bò mọ́lẹ̀ kò sí ìwọ̀n bí yẹn kò lè rìn smartly kò dẹ̀wà smart kìí Se pé wọ́n bẹ́ bí ṣòkòtò ṣùgbọ́n wẹ̀wù tí ó bò mọ́lẹ̀ táàfi ní rí ọlọ́ọ̀kan tó wà dàbí ọkùnrin torí Ànábì sallallahu alaihi wasallam ó wà nù àdísì pọ́sẹ́bi lé obìnrin tó ń wọ ẹ̀wù tó múra ní múra ọkùnrin àbí ọkùnrin tí múra tí wọ́ bí obìnrin àtàwọn dèdè tí wọ́n dírún ọkùnrin sì ni wọ́n ó ń Ṣàngó gan mọ̀ pé tóhun sí ọ̀dá àwọn ń Ṣàngó ní ẹmọ jírí àwọn abẹnu gan wọn ni wọ́n jírí kí a ní ti ẹ ọ̀ṣọ́ obìnrin kí lọ́kàn bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ ká máa gbogbo àjà ìníyàpá ìmọ̀kan ní máa gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ náà làwọn ẹlẹ́ àti wọ́n ó jẹ̀lì bábà jẹun ní pẹ̀lú ọ̀sọ̀ kí wọ́n lọ há ẹlẹ́ àtọ́dá ẹlẹ́ àgbàlódé aṣọ ẹ̀há jẹ́ kódà o ń gbá ti jẹ̀dì bàbá obìnrin tó bá fi lè sọ bẹ́ẹ̀ nǹkan bú lọ́wọ́ nǹkan bú lọ́wọ́ kìí sí dandan kó jẹ́ dúdú mọ̀kọ́ máa wà fláṣì débi pé ọkùnrin ọmọ wò yọmọ tàtùntún wò ọlọ́ni dáálíkà adínà ayí ọ̀ráfúnà fàláyù zaina jẹ̀lìbábà tẹ́ bá wọ́ yẹn adéná ayé ọ̀ráfù náà ni ó fi súnmá kí wọ́n mọ̀ yí lọ́tọ̀ pé àmì jẹ́ni ọlọ́m̀bẹ́ lára yí àrí àkọ́ni ya ayyo annabiyu kulli azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina 'alayhinna min jalabibihinna dhalika adna an yu'rafna fala yu'dhayn eré annabi sallallahu alaihi wasallam sọ fáwọn ìyàwó rẹ̀ àti ìyàwó àwọn mọ́mìnì yòókù gidi ní iná alẹ́ ìhìnà mi ń jàlá bí ibi ìhìnà pé kí wọ́n gbé jẹ̀lì bábá wọn kí wọ́n gbé borí ìṣesí bí wọ́n ṣe ń wọ̀ lásìkò annabi sallallahu alaihi wasallam iná ni iná ni ajogun jogun jogun táwọn obìnrin fi lu jẹ̀lì bábá tí wọ́n sì bojú ara jẹ̀lì bábá ni bojú wà ara jẹ̀lì bábá ni ìbòjú wà nínú Islam a mẹ́jẹ̀lì bàbá tí ò ní bòjú ara ẹ̀ lọ́wà gbó ní àfọ́ òsì wa máa sọ wípé kò sí bí bójú òsìnú ṣẹ̀ríà ó sọkúsọ àfá àgbàlódé àwọn Málìkì Ṣáfì Ahmadu mọ́mọ̀ Ahmadu mọ́mọ̀ ànẹ́fà wọn ọmọ kí wọ́n wá lọ̀gàtọ̀ ọmọ kí lásìkò sí àwọn àfá ńláńlá tó ti lọ tí a fi rinlẹ̀ bẹ́ẹ̀ ní tí a máa ń sọ ní wípé fèèsì lásán ṣé kó bí ó fi ilẹ̀ ṣé ọ̀ràn yẹn ni kó bò ní àbọ́lẹ́tọ̀ àti sí ilẹ̀ ní tí a máa ń sọ nìyẹn tí wọ́n wà máa sọ pé nítorí ẹ̀rí báyìí nítorí ẹ̀rí báyìí nítorí ẹ̀rí báyìí ṣùgbọ́n àwọn tí ẹ ní ó lè sí ilẹ̀ náà ẹ̀lọ́ka tí gbogbo tí àtẹ́bákà ẹ̀ mú wa tí ọba sí ń bẹ̀ kó mú wa ò tí ì ka dáadáa ni wọ́n sọ fún ẹ pé tí wọ́n bá fọkàn balẹ̀ tí ò sí fìtì náà ni ọ tọkàn bá bẹ̀lẹ̀ lórí obìnrin pé kò sí fìtì náà kankan ẹni kó sí jù ńlẹ̀ o ṣùgbọ́n tí fìtì náà wá ti wà túláàsì ní ẹnu gbogbo wọn kò Ìmáàmù Nawawi ọ̀sẹ̀ mi ní kọ́rínù ẹlẹ́ẹ̀keje lẹ́yìn ọgọ́rùn mẹ́fà lẹ́yìn hijira lọ papòdà sáàmọ́kàn bá lọ ó ní lásìkò tó ń yíò fìtínẹ̀ ti wá wá o kọ́rínù kéde kọ́rínù kéde wá aláwàwáyì kọ́rínù kẹ́ẹ̀dógún <laughs> lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́jọ tí ìmọ̀mù náà wá wí ti lọ <laughs> ó ní fìtínẹ̀ ti wá wà báyìí o àbẹ́ ẹ̀mọ̀ gbọ́ǹgà bàbá tó bí mi lọ́mọ wọ́n láwọn ò rí mọ̀mọ̀ pé káwọn òpó káwọn owó báyìí ipé ìyàwó táwọn fẹ́ fẹ́ báyìí nì wọ́n kàn sọ fún bàbá àwọn pé àwọn lọ́mọ táwọn fẹ́ kọ́ fẹ́ mọ́ nílé yín o làwọn náà jọpọ̀ búrú àwọn lẹ́jọ́ fẹ́ o wọ́n sì ní wọ́n gbé igi rẹ̀ lọ ọ̀tán sẹ́rí nǹkan lá wọ́n sì ní wọ́n gbé igi ẹ̀ lọ ìjọ kan débì náà fẹ́ ṣe márèjì kan náà márèjì tí mo nílé tí mo ṣe mo bá rò pé wàhálà wa Yorùbá yìí ti pọ̀ jù ṣe gbásàwò gankan ṣe kòkó bá sàásùn ẹ báyìí ẹ sọ ajẹ báyìí ṣe ah mo ní bàbá ọ̀rọ̀ yìí ti á sú mi o ìjẹ́ fẹ́ kó mi sí ìní plan rẹ̀ mo ní plan fún nǹkan míì tí mo fẹ́ ṣe mo fẹ́ náwó síbẹ̀ kìí pé ìfẹ́ náwó ṣùgbọ́n mo ti bọ́jẹ̀tì ẹ̀ pé iye báyìí àwọn èèyàn báyìí wá rọ pé kò lè tó kò lè ṣe gbá kò lè ṣàwó ẹgbẹ́ sí táwọn bàbá fún mi ni kálíbà sàǹfà níbẹ̀ mo fi ń sọ ò wọ́n lọ gbọ́dọ̀ sí bí wọ́n ṣe máa ṣe ń jọun ni mo níbo wọ́n ṣe máa ṣe ń jọun wọ́n nínú mọ́sálásí ni Allah akbar wọ́n nínú mọ́sálásí ni kò sí pàǹtà tẹ́ǹtì kò sí pàǹtì kan so wọ́n sì gbé igi wá àwọn bá tí ó sì ṣe ètò igi ó so igi wọ́n sì ké bí wọ́n ṣe sọ bíbúrò mi ṣe lọ Saudi nù àwọn Saudi náà sì máa ṣe kí ni ẹ títí dì sí ó sì wà lọ́dọ̀ àwọn Haúsá náà inú mọ́sálásí kódẹ̀ nídìí ẹpò obìnrin wá àwọn àfá àgbàlódé wọ́n làwọn fẹ́ introduce obìnrin o wọ́n bá yíkọ́ wá jókòó wọ́n fòlága àti ẹ̀ lọ́tọ̀ ogbojú ọwà sẹ́ńtà rẹ̀ wọ́n wà máa wù ìyàwó yàwó àwọn àfá àgbàlódé nìyẹn àdánwò burúkú ẹn tó jẹ́ wà níyù yọ́ wà mọ́sálásí mọ́sálásí wọ́n sọ pé lágbájá ọfẹ́ fi kẹ̀rímọ̀ rẹ̀ ọfẹ́ fún lágbájá àmọ́ wá sẹ́fẹ̀ sáàdì àwa Yorùbá pé ó sì máa jẹ́ pé gbogbo omi kẹ̀rímọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá yìí wọ́n ò tó fẹ́ dákọ rẹ̀ pé ọmọbìnrin rẹ̀ àlìkẹ̀rímọ̀ tó jẹ́ alápọ̀nlé tọ́jọ́ ọmọ dáadáa wọ́n fẹ́ fi fún lágbájá bẹ̀yìn ẹ ti mọ ó kọ ọmọ tí wọ́n fẹ́ fún àwọn ọba àmọ́ sẹ̀fẹ̀ pé áwọ́ sí máa jẹ́ gbogbo òjókò tàbá jókò báyìí kẹrìmọ́ kẹrìmọ́ ní ẹsà mọ́ sọmọ́ <laughs> sáwùjì kẹrìmọ́ kẹrìmọ́ gbogbo ìyàwó máa jẹ́ <laughs> ẹwọ nǹkan tí ò mú wàhálà lọ́wọ́ àwọn wà dájà ìlíyà gbogbo ẹ̀ láfọjú ẹ̀ pọ̀ mọ́ra wọn a kò já ìlíyà gan a kò bá àfáà gan àfáà gan òtò nírántí ìsìláàmù gangan pàápàá mọ́ tí gbogbo ọwọ́ àfọjú pọ̀ àìmọ̀kan kìí ṣe nǹkan rí o tẹ́ bá fẹ́ so yìí ẹ̀sí lọ́nà tó gbà dáa ẹ má máa obìnrin ẹ má máa display obìnrin ọwọ́ kó sì jókòó láàrin àwọn obìnrin ọwọ́ kò sí necessity fún ọwọ́ ọ̀sì kó jókòó láàrin àwọn obìnrin lẹ̀ àwọn obìnrin kan àwọn ọkùnrin wà lẹ́gbẹ̀ẹ́ kan kódà tó bá ní ìtì dáadáa ẹ nídìí obìnrin ẹni di obìnrin bẹ oríṣiríṣi aṣọ wọn wọ̀ wá èyí tí ó bora èyí tí ò ní bora èyí tí ó wọ́sọ játijàti gbogbo ṣàfọ́jú pọ̀ mọ́ lọ bí igi kan tipátipá mi jẹun kí wọ́n mọ́ sọ pé dókítà bí ṣe máa ṣe nù ló jẹ́ ọ̀rọ̀ ajẹun lọ ìgbádùn ètí mi gan àwọn àfáà ló ti wà ń bẹ̀ wọ́n ètí bẹ̀rẹ̀ tó ń lù ọ́ wọ́n ètí bẹ̀rẹ̀ gbogbo eléré àwọn ìgbà tí wọ́n pè ọ́ àwọn àfáà náà ni tí wọ́n fẹ́ lù lù ìgbà tí wọ́n kó lù wá láti ilé ni ojú sì ń tì mí ìyẹn ṣe jókòó tìrú àwọn ilé ìbàdí àìmọ̀kan kìí ṣe nǹkan rí o àwọn yẹn fẹ́ pawó owó ńlọ́wọ́ afọ wọn lójú ọlá àtàbàrájìnà tàbàrújàlìjà àhìlì ìyàtìlúlá àwọn obìnrin ẹmọ́jú wọn máa jáde ń jáde ìgbà ìmọ̀kan jọun kí wọ́n bora wọn kí wọ́n bojú wọn bí ọ̀bá wá bojú kó sì búra lọ́nà kan tó gbàdá ọkùnrin táàrẹ̀ bá ń bẹ lọ́kàn rẹ̀ sísá lágbájá salamu aleikum kọgbà tí ẹ lọ tọ́lọ pé la uhibbul jahilin èmi ò fẹ́ràn àwọn aláìmọ̀gán kókó ni pé àlìjálù àìmọ̀kan ìmọ̀ fààyàn lọ síbi ẹ̀ṣẹ̀ oríṣiríṣi pàtàkì jùlọ àìmọ̀kan pa ṣẹ̀ríà ọlọ́run àbí ń pa àkídà Islam kódà àìmọ̀kẹ́ ìjẹ́kẹ́ èèyàn ò lè ṣe yàtọ̀ láàrin pélé ìnirọ́ ilé ìdòdòdò ẹwọ̀rọ̀ òdòdó tá a sọ fáwọn èèyàn ẹgbẹ́ kan jókòó kalẹ̀ lásán ti rọ́ kọ́mẹ́ntì tẹ́lòmín kọ́mẹ́ntì báyìí tó burú jù báyìí lọ́wọ́ sọ sáwọn ànábì ọlọ́run <laughs> kò díwọ́ àmọ́ sọ ti a ṣùgbọ́n inú mi ń dùn fún nǹkan kankan ìtẹ́ inú mi ń dùn sí ni pé bẹ́ẹ̀ bá sọ ọ̀rọ̀ òdodo dáadáa bọ́ bá ṣe káwìyàn lára sí bẹ́ẹ̀ wọ́n sì bú yín tó so bí èbú bá ṣe ń pọ̀ sí ọmọ ìpín ọlọ́run ti bá yín sí ẹsọ̀ sí ìlú nìyẹn <laughs> báwọn èèyàn ṣe mú yíò bá ṣe mọ́ ṣe nìyẹn tí wọ́n bá ti rí pọ́pọ̀ wọn lákìyẹmí ara àà èbú burúkú ni lóríṣiríṣi ọ̀nà ntí ọ̀kan tẹ̀ ń sọ gan ẹlòmíì sọ pé ta ń láàfọ́ oníbẹ̀ lẹ́nu yìí <laughs> ẹjọ́ sí bẹ̀rẹ̀ lẹ́nu mi lè ẹjọ́ bí mo ṣe kálá sí <laughs> yóò ṣe kálásì ẹlòmí gbé mi ní àfáà jìráàfù yìí nítorí pé ọkọ̀ alágùnfọn ọba lọ mú jìráàfù wà ẹran agbóhùn kọlọ́lọ́ sí o ọbọ́ sí akínyẹmí ara yìí lọ kọlọ́ wá sí yíyè kó jẹ́ kẹ́lẹ́ lọ òdodo òdodo àìmọ̀kan ẹni máa ń fà á tó jẹ́ pé ẹlòmí gan tó bá tiẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ àti pronouncement ìdájọ́ òdodo gan yóò difficult fún nígbàtí ọmọ fẹ̀rífẹ̀rí ìmọ̀ lọ́pọ̀ ní inú àwùjọ wa ìmọ̀ kéńkélé tí ò tó nǹkan lọ́pọ̀ jù lára àwọn táǹgbé láàfà àwọn àfáà ní túmọ̀ irú wa báyìí àtúnṣẹ́ mọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ni àṣẹ lọ́dọ̀ wọn ni wọn Yorùbá gan sọ pé àgbófìfo ní máa ń pariwo tí nǹkan bá wà ń bẹ̀ bí ọ̀dà tó kún gidigidi lásán ni ọmọ kò ní kò láriwo tẹ́gbọ̀ nígbà tí ń tọ́wà nù bẹ̀ wá ti tó nǹkan gan ariwo rẹ̀ ó ti pọ̀ ju bó ṣe yẹ lọ nígbà yẹn pé bàbá yẹn mọ̀ ń mú mọ́sálásí náà ẹni tí àìmọ̀ kan pọ̀ lára ẹ̀ náà láyẹn kódà ìmáàmù mi yọ ọmọ tọ̀ báyìí tí ò ní gbomi lọ àfojúrí ni ó kéré speculation ò náà ni ó sì kéré yọ ọmọ tọ́ báyìí tí ó sì ní gbomi lọ tẹ́ pé irú màmú jàjà tí àmì yàn náà gbogbo kẹwa ní kọ́mọ́ jà sí bò ní òsì ní jẹ̀ sí àwọn kan ń jà sí màmú àwọn àfáwàlì náà mọ̀ sí wọ́n sì túlẹ̀ kílẹ̀ tó mọ́ wọ́n sì ti tú páànù mọ́sálásì ìkanú wọ́n ti tú páànù mọ́sálásì nítorí pé ń jà sí màmú mọ́sálásì mọ́sálásì tó yẹ pé ọlọ́run ló ní bọ̀ bá ti gbé kalẹ̀ kìí ṣe ti ẹ mọ́ kò sínú dúkìá rẹ̀ mọ́ nínú Islam tó bá ti lè pé àyè yìí mọ́sáásí ni ó ti kó nú dúkìá rẹ̀ bóòlù ó sì wá sọ pé ìwọ lọ sakitiyan bí ẹ ṣe dáwó jọ tí ẹ lọ tí ẹ fi lọ kàn mọ́sáásí ọ̀há lọ tún páànù <laughs> so àìmọ̀kan kìí ṣe nǹkan rí o ọmọ tí ma bí ọ̀dá kọlọ̀ kọ́ sọ akún bí àìmọ̀kan o hádà wa sallallahu ala nabiyyina muhammad wa alihi wa sahbihi wa sallam